الإسلام وعلى دين من الصحابة صلى الله عليه وسلم وعلى آله التابعين المريض ومن كان من المشركين صلوات ربي وسلامه على خير الأحسان سيد المشايخ محمد بن عبد الله وعلى آله وأصحابه

أخرج إليها وصلى على محمد صلى الله تعالى عليه وسلم أنزل الله في خير الطريق قل الله خلقت ثم صلى على محمد صلى الله تعالى عليه وسلم أولئك أولئك إيقاظ الأمور قيام إلى الناس وإلى إلهي وقرآن ويشهد إليه إنه القاعدة القاعدة التي أخطأ لها وجوه ربي وبحدي أعلمني أن يتقبلها لكل شيء وقوم نوم زوجتي على زوجي حقوق زوجتي على زوجي في يوم المسلم èyí ọlọ́run fi mú gbogbo ìpàdé mo ti mú àwọn èyí àwọn àpáàdé wà pé ní abẹ́rẹ́ ilé ilé ìwọ̀n àwọn olùpẹ̀ta lábẹ́ ilé ìwọ̀n olùpẹ̀ta. Oríṣiríṣi aláwọ̀ iṣẹ́ àgbèrè ní ọgbọ̀n olùpẹ̀ta ní ọjà yìí ààrẹ látara bẹ́ẹ̀ òun náà ni pé Bẹ́ẹ̀ ọlọ́run bá lè jẹ ọlá tí wá gbé àtẹ̀ yìí wá. Ọlọ́run bá lè jẹ ọlá ìrẹ́ ni ọba láti ẹni ìgbà. Ìgbọ́n ṣe àpẹẹrẹ yìí, òun náà ni àwọn ọ̀sẹ̀, òun náà ni àwọn ọ̀sẹ̀. Àwọn ọ̀sẹ̀ àwọn àtẹ̀lú ọ̀sẹ̀ bá ń jẹ ọ̀sẹ̀. Ìyàwó ọ̀rọ̀ wa كرام المرحب وعاشرون بالمعروف إنه حبيب بعض المسلمين لو يكون عليه وتجد ونجيب ذلك lágbọ́n eléyìí òun náà ni ọwọ́ àkàrà ojú ìbò lẹ́bàpọ̀ èyí tó jẹ mọ́ nínú èyí tó jẹ mọ́ nínú yìí ìtọ́lọ́mọba àlejò ọlá pàṣẹ rẹ̀ ọlọ́mọba àlejò ọlá gbé eléyìí kọ́ gbogbo ẹni tí jẹ́ ọkùnrin pátápátá nípa níná lórí ìyàwó wọn ọlọ́mọba àlejò ọlá yìí òun náà ni ọba tọ́jà yìí pé ó sọ nínú Al-Qur'an ìgbé ni mo kíkì mo dáa sí mi dáa sí ọmọ kúndùrà ní ìrìnkúndù pẹ̀lú yóò ti tún ní máa dá òun lọ. olúwa ní gbogbo ẹni tó ń bá ti gbà láyè fún nígbà láyè yẹn bá ti tó iná ẹ̀ ní kí mo ṣe lẹ́sẹ̀ lórí àwọn obìnrin wọn. lọ́ọ̀ bá dúró rẹ̀ fún nígbà bá tó bá ti fún wọn iná ẹ̀ káwọn ní ọ̀lẹ́ لا يكلف الله نفسا إلا ما آتاها olúwa ní kò sí tó ń gbé fọ́ ẹ̀dá kẹfẹ́ sayọ tó ń bá fún ìtọ́nà bá ti fún yẹn lágbára òun náà ni ó pààyàn láti ẹgbẹ́ kí n ṣe kí ni òkè ń ṣe ìyẹn tó wá jẹ́ pé agbẹ́pọ̀pọ̀ àwọn olùmọ̀ wọ́n sọ nípa pé kí ni òdò wọn tí ọkùnrin yóò máa ní lórí obìnrin rẹ̀ nílẹ̀ yìí ó kú sí agbọ́n mẹ́ta ìmẹ́rin agbọ́nni jíjẹ nínú agbọ́nni nílẹ̀ nípa pé wíwọ̀ bákan náà ni agbọ́nni lùgbé pẹ̀lú agbọ́nni ìtọ́jú àlàáfíà ara lẹ́ẹ̀rin nínú ìtọ́pẹ́ pé nínú ẹgbẹ́ ọ̀rọ̀ yìí fún ọkùnrin ni ṣùgbọ́n òdùn owó àwọn tẹ́wàá pé àlàáfíà tó bí àwùjọ bá ṣe rí iná ni ó máa dìtámì kí ni tó jẹ́ fún ọkùnrin lágbọ́nrin rẹ̀ lápèjúwe nípa jíjẹ mímu báwo ni ó di àwùjọ bọ̀ fẹ́ ṣe rí ó yàtọ̀ sí àwùjọ mi ṣe rí bí àwùjọ bá ṣe wá rí òun ni ó máa wá sọ fún ọkùnrin láti ná lórí ìyàwó rẹ̀ ń bá lóko tó lọ́rọ̀ bẹ̀rẹ̀ ọlọ́run bá àlejò ọlá ó bá yẹ pé nǹkan mú wò pé òfé jẹ lóhùn ní wàá pé iná ẹ̀ lóko bí wọn máa jẹ láì ṣe pé kò sí agbára ìdí ọ̀nà oríṣiríṣi ni àwọn ẹ̀dá ìfimọ́ wà ẹlòmíì jàmbá rẹ̀ ọlọ́gbára púpọ̀ jù nípa agbọ́nrí ìdánwò yìí lọ́yẹ́ tó kò sígbà tí ìyàwó rẹ̀ tó gẹ̀dọ̀ jẹ́ ń bẹ ní owó rẹ̀ ó lè gbé àwọn afọ àwọn wa nígbọra nípa pé ìwọ̀nba tí wọ́n ń bẹ lọ́wọ́ yìí kọ́ máa tẹ́ pẹpẹ rẹ̀ fún obìnrin ẹ̀rọ bí wọ́n wá ní ìjọ oṣù àfihàn lọ wọ́n ní tó wáyé pé gbogbo tí ń bẹ lọ́wọ́ yìí èyí jẹ́ kí obìnrin ó mọ bó ṣe tó pé irú obìnrin yìí inú kọ́jẹ́ pé yóò máa jẹ́bi tí yóò wáyé pé gbọ́pọ̀ lórí ìpínlẹ̀ lọ́wọ́ ọkùnrin yóò fi ọkùnrin yẹn débi níbi pẹ̀lú ìgbé ayé yóò fi ọkùnrin yẹn lè fi ọkùnrin yẹn yóò tàyẹnu àlà níbi nílé wọ́n tó wáyé pé ní ìgbẹ́ lọ́wọ́ ọkùnrin yẹn kéré yóò wá fi ojú kéré ọkùnrin yẹn èyí òjò bá yẹ lọ yóò gbòye pé yóò gbèmí yóò òní àti yóò àlá ní ọ̀dẹ̀ àlá òfin ọkùnrin yẹn pé ọkùnrin ò ní ní ìlọ́dọ̀ rẹ̀ pé kí ni sí lọ́wọ́ ǹjẹ́ ń pẹ́ lọ́kùnrin gbogbo ní ìlọ́wọ́ lọ́wọ́ rẹ̀ ní èyí tó kù yóò wá gbẹ ògbógbó tí òní lọ́wọ́ mi lẹ́nu ògbógbó tí òní lẹ́nu yìí ṣùgbọ́n nígbà tí bá ń bẹ ìyẹn tó bá ṣe orí yẹn wọ́kùnrin òṣèkiri o wọ́kùnrin òní mẹ́ níbọ́lọ́ ọba ti fún so kò ní jẹ́ pé àtìgbà tí ń bí àtìgbà tí ò sí pé obìnrin ò ní mọ ìyàtọ̀ láàrin méjèèjì ìyẹn ló fi jẹ́ pé tó bá yẹ tó kò sí tóbi ìyẹn tó bá ní òun pé tí tó yóò fi jẹ́ pé yóò tó sínú akóló ọlọ́wọ́ bá ní ti ọlá oríkọ̀ ọ̀rọ̀ bókà ní bọ̀lá lọ́wọ́ alábòsí pẹ̀lú ẹ̀dá ẹni tó ń gbà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ kó ní fúnbìnrin tó wá di kó ká fẹ́rẹ́fẹ́ tó wá di pé obìnrin ní kéèké ńgbà ní làbí ọkùnrin tó kọ́kọ̀rọ̀ obìnrin ṣe ní fẹ́ ńgbà òun nìkan ìgbà tó tún bẹ́ẹ̀ ni wọ́n mú ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá ti yàtọ̀ báyìí ó ti di pé kí ni ó ti di pé èsì kẹ̀kẹ́ nìyẹn. látara bẹ́ẹ̀ ni pé èyí náà wá gbọ́dọ̀ pé nígbà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n gbọ́dọ̀ pé ògbóni jẹ́ pé jíjẹ nínú jẹ́ ọ̀rọ̀ ẹ̀rọ ọkùnrin bẹ́ẹ̀ ni nínú àrùn obìnrin ó jẹ́ ọ̀rọ̀ ẹ̀ fún ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ẹ̀dẹ̀ ẹ̀yà tí a ti àkèrè ìlànà rárá ilé arákùnrin kan ó lè lọ́wọ́ àdébẹ̀rẹ̀ ọ̀gbọ́n mẹ́rin tó lọ́wọ́ àdébẹ̀rẹ̀ ó ní ìlú òdìjẹ́ ọ̀run wọn á kókó kú dáwọ́ yẹn àdínà àlè kí ló jẹ́ ọkùnrin wa olùkọ́kọ́ wa ó jẹ́ ọ̀rọ̀ ẹ̀fún ọ̀tá gbọ́dọ̀ pé ah, èmi náà máa ra sọ àdébí ọgbọ́n òsì kí ni ọgbọ́n mi tiẹ̀ náà mọ́ sí ẹ náà tí o pàdé mi sọ wá ká lọ nìyẹn. bákan náà àti wọn ajẹ́ pẹ̀lú wọ̀dá sábẹ̀ fún ọgbẹ́ ìtàkínà wá fi mi fà àìsẹ́kùn láàbì mi fà ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́ọ̀ba lára àwọn obìnrin yìí náà lára obìnrin ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́ọ̀ba àlekèọlá orí pé kí ni àkọ̀tún òun náà واستحللتم بمجرد بكلمة الله أبي وصدته pẹ̀lú gbólóhùn ọlọ́run ọba àlejò ọlá nípa ìnáwó náà àìdákun àwọn olùrànlọ́wọ́ ló ti kí ni o iná ẹ̀ ni wọ́n jẹ́ fún yín olùrànlọ́wọ́ ni wọ́n jẹ́ fún yín. bákan náà wà láàtọ̀ ọ̀bẹ̀ mọ́kàndẹ́kọ̀ ọlọ́run mọ́kàndẹ́kọ̀ ẹ̀dẹ̀kọ̀ ọlọ́run wọ̀nyí ọlọ́run ọkọ̀ wọ̀nyí èyí pé májèlé pé ọwọ́ ayẹyẹ rẹ̀ wà láàtọ̀ ti wá di tómi tí omi òkú láàrin wọ́n ní ẹlòdì níta wọ́n ní ẹlòdì níta yẹ pé nínú ilé ẹ̀dí kíni o iná ẹ̀dí fi ẹ̀ pa ikú ṣe ni iná ẹ̀dí tó fi mọ wọ́n lẹ́ àtẹ́tẹ́ níbi ẹ̀wá jẹ wọ́n wá wò sùgbó pé ìṣubú kẹ́lọ́ rẹ̀ bá dúró ọ̀rọ̀ rẹ̀ ẹ̀dẹ́gbẹ̀ni rárá olùmọ̀ṣe kíni o olùmọ̀ṣe irú nǹkan yìí ẹ̀rí pé eléyìí jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹni tí ń bí ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọkùnrin lọ́yẹ́ pé ó ní bẹ́lá ìyàwó rẹ̀ lé ni ní ìkìní ó ní àwọn oríṣiríṣi àárọ̀ mi tó ń bá àdékè lò wẹ́ pé ó ń bá dín ní ìkó burú jọjọ Islam ọwọ́ sí àárín yìí ti wọ́n kákèsí gbogbo àwọn tá à ń jẹ́ ọkùnrin láti mọ àwọn nǹkan yìí láti ṣe ọ̀pọ̀lọpọ̀ lómi ló mọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ìfẹ́ inú àti ṣẹ̀tọ́nù ìjọ ráyè ṣùgbọ́n jẹ́ pé ogun tí ò gbójú iná ẹ̀ ní í ṣe. láti òkú kí ẹ máa fi àwọn nǹkan yìí lẹ̀ yóò jẹ́ pé obìnrin lọ yàwó ó jẹ́ pé obìnrin lọ yàwó àwọn ojúṣe tó yẹ kọ́ ná fún ìyàwó ẹ̀ nípa jíjẹ mímu tí ọ̀nà ẹ̀mí yẹn ẹ̀rí pé eléyìí kọ́ yóò tó ìlú méjì tí ọ̀nà bẹ́ẹ̀ náà wá ní agbọ́n ní ibùgbé wọ́n ní kú ní dáwọ́dẹ́ tó dá ìtù ó bá lóko obìnrin ò ní ilé iṣẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀rí ní fún wa kò àyàfi pẹ̀lú ìyọ́nú wọn So, wípé nínú ẹ̀kọ́ táwọn àfáàrùn fún máa ń sọ̀rọ̀ lórí ọ̀lọ́dún tó pẹ́ obìnrin kọ̀ọ̀kan tó kò bèrè títì obìnrin kọ̀ọ̀kan náà wà láyé ìfẹ́ ni ẹgbẹ́ ilé wa táwọn kọ́ ìní ọ̀hún bẹ́ẹ̀ ọ̀dọ̀ wọn lè rà lórí ojú kọ́mọ ilé ilé ìdíyàn tó wà fún ọ̀dọ̀ wọn lè rà lórí kọ́mọ ọ̀bẹ́ ẹ̀kọ́mọ kọ́dà jẹ́ àwọn oníṣòwò ní gbogbo abẹ́wé kọ́lé báyìí àwọn orílẹ̀-èdè tó tó wọ́n kò ti ju nàìjíríà lọ tó ọ̀gá bá gbé lọ́dún mẹ́lẹ́ ní ilẹ̀ ẹ̀rẹ́ ẹ̀rí pé àwọn òṣìṣẹ́ pé jàpáǹdì òbí náà ó sì ní kéré kọ́yá owó ti dùdù yẹn ni ṣùgbọ́n èyí tó bá lóko fi kọ́ wa ní àlàájá òun ni òun náà ní ti bẹ láwùjọ wa tó ẹ̀rí pé ni alẹ́ bẹ́ẹ̀ ní àṣà òun yẹn tó oríṣiríṣi oríṣiríṣi ọlọ́run tó ṣàkóso wa lẹ́yìn náà tún níbi kíni nínú àwọn olóògùn ìrètí òun náà yẹn orí pé àwọn kan tí máa bá bá mi káwọn obìnrin ní máa bí tètè gbé òun náà ní àwọn àdúgbàpọ̀ yẹn tó pẹ̀lú tó ń gbàgbọ́ ní tó bá ń rí àyà ara wọn tó bá ń rí àyè tó gbóró àwọn ọ̀sẹ̀ yẹn tó máa ń fa àwọn ìyáṣẹ́ kọ̀ọ̀kan tó lọ́yẹ́ pé ìtayẹ ìtayẹ náà là yóò máa dé fún ọ̀pọ̀lọpọ̀ wọn tó gbọ́dọ̀ bàjẹ́ kowa kowa ma wace a kuke kaba da mutum ne wala a dubu yana yi wani wata abin Allah subhanahu wa ta'ala jiji wa Allah ila wa ta duka na kuke mu jiri gari kokawa biya su na nan mawa ko isolon wa ko kuma kusa da kokawa wala ku gotuwa wala ku sanuwa wala tara wala ko abin Allah subhanahu wa ta'ala yanzu gwamnati kuma na fiya a wani umar sai rabi ko amala wala da isolon ba ko ne ko kowa da wato Ọlọ́run ma tó lè ṣe ìgbọ́n gbogbo àdúrà wa. ولقبها ولا ذكر السوء والربا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اتق علينا الكفر وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين اللهم إنا نعوذ بك من جهل البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء اللهم حافظنا عقبتنا في الأمور كلها في بخير الدنيا وعذاب الآخرة اللهم أنت من بدعائك وأنت الذي إجابتك وخذ كما مرتنا واجبنا كما هو جلال الإقرار إنك لا تخلف المياه وصلى الله وسلم على سيدنا محمد وعلى وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته